وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أنا أقول أنا باشرة أتريت أتي عليك بديانات عن محمد أو أو النبي أو الصحابة pẹ̀lú tí wọ́n tẹ̀lé ìlànà lẹ́mísìkì bí ọjọ́ ìgbèjì ọ̀sẹ̀ lánàá adébíyá tó fi ìfẹ́ sí àpẹẹrẹ yìí tó fi sáré gbogbo ẹ̀. àgbẹ̀rẹ̀ akẹ́sìkò ìṣòro hàn للشيخ محمد بن عبد الوهاب رحمه الله في أبو سعيد بن جمعة بيت níbi tí a kà ní èdè òun náà ni ibi ṣèkù ti ní ọ̀rọ̀ ìròyìn ọ̀hún bá ìgbìmọ̀ lọ́yà ń wọ ọ̀hún bá ọ̀kan fáwọn ìlànà ìgbà àná. بسم الله الرحمن الرحيم قال المؤلف رحمه الله تعالى ومنهم من يدعو ويدعون عيسى ابن مريم وأمه وقد قال الله تعالى لن المسيح ابن مريم إلا رسول قد خلت من قبله الرسل وأمه صديقة كان يأكلان الطعام وأمه صديقة كان يأكلان الطعام انظر كيف نبين لهم الآيات ثم انظر أنا يؤفكون أنا يؤفكون قل أتعبدون من دون الله ما لا يملك لكم ضرا ولا نفعا والله هو السميع العليم واذكر له قوله تعالى ويوم نحشرهم جميعا ثم نقول للملائكة ثم نقول للملائكة أهؤلاء إياكم كانوا يعبدون قالوا سبحانك أنت ولينا من دونهم بل كانوا يعبدون الجن أكثرهم بهم مؤمنون وقوله تعالى وإذ قال الله يا عيسى ابن مريم أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله قال سبحانك لا يكون لي أن أقول أن أقول ما ليس لي بحق إلى أصل الآية فقل له أعرفت أن الله كفر من قصد الأحلام وكفر أيضا من قصد الصالحين فقاتله رسول الله صلى الله عليه وسلم فمن قال الكفار يريدون منه وأنا أشهد أن الله هو النافع الدار المجدد لا أريد إلا منه لا أريد إلا منه والصالحون ليس لهم من الأمر شيء ولكن أقصرهم أرجو من الله شفاعتهم الشيخ الذي رسول الله àwọn àlàyé tí wọ́n ń ṣe fẹ́ra nínú jẹ́ra tí a ń kà ní káṣíkò ṣùgbọ́n káṣíkò ṣùgbọ́n wọn náà ni ìmá ṣe àlàyé àwọn èrò ojú tí àwọn tí wọ́n da ìfẹ́ ọlọ́wọ́ ọba rú ni wọ́n máa mú wa. ní ìjẹjọ a ṣàlàyé pé àwọn tí wọ́n bá ń gba ìgbọ́ náà wọ́n bá ń látara pé wọ́n máa mú nǹkan ní ìpapọ̀ mọ́ ọlọ́wọ́n wa. àmọ́ òní mú wa ní ọ̀nà tí àwọn ènìyàn ti rí pé ah, ẹ̀kọ́ ìrẹ̀lẹ̀ ni ó ṣe yìí wọn ní pe òjò wọn ní pe ọbàtálá wọn ní pe gbọ̀ngbò tí wọn máa ṣe papọ̀ gáà ọmọ ìgbọ̀nà gbé ẹ̀tọ́ ọlọ́run máa pọ̀ sí. àmọ́ nǹkan tí wọ́n máa ṣe ń pé ojú ẹ̀sẹ̀ ìlànà ẹ̀sìn ni wọ́n máa fi pé ẹ̀kọ́ tí wọ́n máa ṣe wá lórí ìdìkan tó léwu jù. ó náà àwọn aláwọ̀ ń ṣẹlẹ̀ ńlẹ̀ gan torí pé ẹ̀sìn náà ni àwọn èèyàn máa fi kí nǹkan ẹ̀yẹ wá. nígbà tí àwọn afásitì ṣàlàyé pé dídá tí yóò bá sún ẹ̀dẹ́ ẹlẹ́bọ̀ ẹni tí ń ṣe dídá tí ń sọ ẹlẹ́bọ̀ yẹn kò ní wọ́ọ̀lẹ̀ ẹlẹ́bọ̀ lòun kò sì ní jẹ́ kí àwọn kò ń bẹ̀ tí fẹ́ mọ lòun ń ṣe àbẹ̀tẹ̀ ọlọ́run bá lákà ní. àbẹ̀tẹ̀ bá ti pé ẹbọn sangiri tí wọ́n ṣe tiẹ̀ lóògùn ńlọrin ń bọ ọ̀ṣun ń bọ ògún tó irú ẹni yẹn yóò tó bá sọ̀rọ̀ òun kò mọ mọ̀lẹ́bí ara rẹ̀ wípé òun ẹbọn lòun ń ṣe ògún lòun ń bọ. Ọbàtálá lòun ń bọ̀ abẹ́ ẹ̀ ẹnìkan wọn sọ pé àáfà yìí làwọn ń bọ̀ nítiwa ṣùgbọ́n ẹni pé ọmọ fúnra rẹ̀ pé mùsùlùmí iná lòun ìfúnra ẹni ti máa jà tí ẹ bá ń fi ẹgbọ́ ọ̀dọ̀ rẹ̀ àbẹ̀ tó náà bá ṣàyẹ̀ náà ni àwọn apá ti sọ pé. البدعة ọ̀kan náà àwọn sálàfù lọ́sọ bóyá ìyàtọ̀ ìyàtọ̀ sọ́wọ́rí lórí البدعة البدعة أحب إلى الشيطان ó ní ṣẹlẹ̀ bídà èṣù máa ń fẹ́ pé ọmọ ìlú bí àná onítorí pé kí ni لأن أنا البدعة أحب إلى الشيطان من المعصية bídà èṣù máa ń láìkè rẹ̀ dúkọ́ jẹ pé ẹ̀ṣẹ̀ sáré gidi rẹ̀ ń ṣe. ẹ̀ṣẹ̀ tí ń ṣe náà tí ò sí ẹ̀ṣẹ̀ níbẹ̀ ọ̀rọ̀ rẹ̀ lọ yàtọ̀. ẹ̀tọ́ tí wọ́n ń ṣe náà ti gbé ẹ̀ṣẹ̀ lọ́wọ́ mọ́ ń máa ń le gan. iná ni ẹ̀ ti rí kí ẹnu ṣàlàyé ẹni tí wọ́n ní jó oògùn tí ó di orí èèyàn tó ti fẹ́lẹ́ kan yóò ṣe fún láti jáde wáta tí bá a ṣe wà yìí a àwọn máa ń jó èèyàn àwọn máa ń ṣe kí nìkan yóò dìde fún un. àbúlé jáde wáta fún ní àwọn sáréńgà ní sámúsámú ẹnìkan ti lé àwọn sáréńgà ní náà ìwọ̀n tó ń pé kí wọ́n ti lọ́pọ̀ bí ẹ̀sìn náà ni. سفيان الثوري بني البدعة أحب إلى الشيطان من المعصية ومن لأن صاحب المعصية كنت بعد في شلون في تكلي شلون مامي في كتر كل يتاب منها أنا رأسي لك تباكم به فلا نسير مجلسي سيولون رفوض àwọn yóò sọ pé túbà àti ẹ̀sìn yóò dà yóò tó pé àtọ́ ọ̀rọ̀ bá abẹ lọ́wọ́ àbí yóò tẹ̀ wá padà wá sí kálẹ̀. àmọ́ wà á mú ẹ̀sán ìbòsí dà á wọ́n ní ẹ̀sán wá jọ níbi dé àní tiẹ̀. báyìí náà wọlé àdùtà kò ní bẹ́ túbà lẹ́yìn yára ẹ̀nà àlẹ́sì torí ẹ̀sìn yóò wọlé fún òun ṣe ẹ̀sìn ọlọ́dún wọlé fún òun ṣe. torí ẹ̀sìn iṣẹ́ kan náà fún àpò àbá wọ́n ń ṣàlàyé àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n ṣe mú nǹkan ní ìpapọ̀ mọ́lọ́rùn àmọ́ orúkọ ẹ̀ pẹ̀lú wọ́n fi ń ṣe. Iṣẹ́ òfin ni يدعون عيسى ابن مريم وأمه شكر ومنهم من يدعو أو يدعو الأولياء الذين قال فيهم أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب شكري أولئك الذين يدعون قل شريعتي أنقي كنت ولن يرون يبتغون إلى ربهم الوسيلة أرجع هو أن تعلو بالسنة وأني أيهم أقرب قال تسمى شيرني ونسمعني أبعوا كانوا فيه يكتبون من يدعو الله إذا كنت من يدعو الله شكرا ويدعون عيسى ابن مريم وأتوفى نبي عيسى ọmọ mẹ́rìnà wà fún náàbù ọkùnrin ń pè ìyá rẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ wàhù ẹni táwọn kékeré ẹni táwọn kírísítẹ́nì wọ́n máa ń pè ànínàbì ẹ̀yìnká wọ́n ń pè ìyá ànínàbì ẹ̀yìnká ìpè ń ṣe nǹkan wọ́n sún àwọn ọjọ́ àwọn ẹni ìṣòro wọ́n lè bí wọ́n sọ pé olùṣọ́ àwọn olóyè àgbẹ̀bẹ̀ ń sá wọ́n lè jí tán ìsìláì bíbí ọ̀ wọ́n lè ń sá òun ń sọ̀rọ̀ àwọn olóyè mary ó ní ìyá ọlọ́run fún àwọn aṣọ àgbẹ̀bẹ̀ táwọn òṣèlú àwọn ìyá ọlọ́run ṣọ́ àwọn èèyàn nínú ìṣòro méjì táwọn ń ṣe àtàkù àmẹ́yà ọlọ́run yẹn ni wọ́n máa wọ́n máa pè. olúwa ní ìgbà ìṣeré wọ̀ yẹn ẹ̀yẹ̀ lè fi ní ọ̀nà wọn àwọn ìgbà ọlọ́kì ní lẹ́yìn náà sí ihò ìgbìmọ̀ mariam ìlà àràkù olúwa ní ọ̀dẹ́bìyìn ká kò jẹ́ nǹkan ju òjíṣẹ́ ọlọ́run lọ iṣẹ́ ọ̀nà mẹ́rin ẹ̀ ń ta díẹ̀ kì í sọ ọlọ́run kì í sọ ọmọ ọlọ́run. kódà ọdún kọlẹ̀ ní kọ́pìlì yorùbá tó àwọn òṣìṣẹ́ kan ti lọ sáájú rẹ̀ kó ló ti ká mẹ́rin ń ta dé àwọn òṣìṣẹ́ rẹ̀ pẹ́tẹ́ tí wọ́n pọ̀. àlẹ́bí ni wọ́n ń mú ìyá mẹ́rin ẹ̀ báyìí tètè kọ̀ olódodo lóbìnrin nìyí kana ya'kulani ta'ama ọlọ́ni àwọn méjèèjì wọ́n ń jẹun ẹgbẹ́ pé ọlọ́run ti ń jẹun ìyá ọlọ́run òun náà ń jẹun fún wa sí ni pé ẹ̀dá náà ni wọ́n wọ́n yìí ṣe ń tí ó yẹ kẹ́ ẹ máa pè káwọn ni ó rò kí ìfànà bá ń náà ọmọ ìtayà rẹ̀.

tó ẹ̀ ń kùn òun náà ń tó ẹ̀dẹ́ ẹ̀dá mi ti yín ni ebi ń pa ètò ìfúnná ń kọ́ ọ̀hún bẹ́ẹ̀ ń pè yín náà tọ́lọ́ bá ń pè láká ìwọ́n wá sí òṣì tí ó fi yé wọn pé ẹni yìí ẹ̀dá mi ti yín náà rẹ̀ ẹ wà wọ́n yẹn o ànábìyà ìsàlẹ̀ wọ́n ń pè o ìyá ànábìyà ìsàlẹ̀ wọ́n ń pè o ọlọ́run ní ìyá mi ṣe ta ṣe kìí ṣe ìyẹ̀yẹ ìyẹ́ kan o wà ó mú owó sí ìka ẹ̀rù tó gba ọlọ́run bá lóde lè wọ́n ń jẹun ọlọ́run wá ní kọ́lù àtà ẹ̀bùn dúró mi dúró rẹ̀ yá kí ló tẹ̀ ń fi ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́run náà yẹ́n lè kú lẹ́kùn bọ́ọ̀rọ̀ rẹ̀ nǹkan tó ṣe pé wọn ní kápá láti fara ní wàlá lọ́pọ̀ àìrí wọn ní kápá láti ṣe orin kankan fún yín ọlọ́run owó tẹ̀lé ọ̀rọ̀ àìrí ọlọ́run wá lé mi lọ́ba tó mọ ohun tó ń tó tó kárò tó ń sọ àlàáyé ni mo mọ gbogbo nǹkan yẹn jumlatan wa tafsila ọlọ́run gbogbo nǹkan lápapọ̀. ó túmọ̀ gbogbo nǹkan ní ẹyọ ẹyọ ẹyọ ẹyọ ẹyọ ẹyọ ní àdáyẹrí tó ènìyàn ó lè lọ sí alápapọ̀ ó là nígbà alápapọ̀ wọn kẹrẹ́ wọn àpòsílẹ̀tì ni tó bá ní wọ́n fẹ́ ka gbogbo ẹni tí ń bẹ ní Kwara State kẹ́kọ̀ọ́ ní pé àwọn àpòsílẹ̀tì náà ní pé ní mẹ́díkà sọ pé ní ilé ọ̀gá yìí tó tó ní kí ni bá dé ń ka ọ̀rọ̀ àwọn kọ́ọ̀dù wọn kó dára kẹ̀yà rọ̀ tí wọ́n fi ń ka àwọn àwọn kọ́ọ̀dù wọn wáyé tẹ̀lé so àmọ́ àwọn òṣèlú àwọn àìsàn ẹ̀jẹ̀ ọ̀nà gbogbo nǹka ní òdìdí ó tó mà ní ẹ̀yìn ẹ̀yọ̀ tó ìtọ́wọ́ bá ń sọ̀rọ̀ yìí fún wa níbi ìlú pé àwọn tí wọ́n ń pè nàbí ìwọ̀n ìrìn àyíká ní ń pè lọ́wọ́ rẹ̀ yọ̀rọ̀ pariwo rẹ̀ wípé ṣe ìjọba rẹ̀ ọlọ́run ní wọ́n kọ́ ìyá kìkì rí tó ẹni ká padà wá sọ̀rọ̀ tó wáyà yìí ṣe ọ̀pá nílẹ̀ ẹ̀yìn bá ànábì ọlọ́run yìí ìyá rẹ̀ náà ọlọ́run ní kì í ṣe èèyàn kékeré kò sí wòlíì kan tí ń bẹ láyé tó lóun ju ànábì rẹ̀ ń bá lọ òkú èyí náà èyí èyí kankan kò sí àlẹ́bí ọlọ́run ọlọ́run á ní àwọn tí ń pe àlẹ́bí ọlọ́run ti kékeré ṣùgbọ́n wọn ní jésù sánú ní ẹ̀rí ẹ̀rí pé orúkọ ẹ̀sìn wọn ní ṣe wọn ò lọ sí òòtà wọn ò ẹlẹ́bọ̀ ní torí ẹ̀tọ́ àwọn ẹ̀rẹ̀ ń gbé fún àdìrẹ́bì tó òun náà ni pé ṣé máa ń sọ pé ẹ bá fún wòlíì kankan ẹ bá fà fà kankan ìkókó ní ìyá ń lò ṣòro ọlọ́run bá lè fọ́n ṣòro kẹ́ ẹ máa pè é eré ni ọ̀rọ̀ tí ò yẹ kó rí ọ̀dún tó rárá ni nígbà tó lọ kírísítẹ́nì bá kílè ní ẹ̀bí olùlẹ́kùn yìí ọlọ́run tó ní. الشيخ يقول واذكر له قوله تعالى ورأيتم لدوك قوله لو في شيخ ولا صحاب المشيئين والله طرق الله السعرافات سلسة طرق الله السعرافات وتعرفوا قوانا láti ti gbogbo tí ń jẹ́ ṣubú à ẹ ti lè rájẹ́ kásílẹ̀ yọ̀rọ̀ fún káṣíkù ṣùgbọ́n láti lè lò lọ. torí pé máa láti fi wọn láti satisfy ẹni tí wọ́n ń bá tọ̀rọ̀ kó fi mọ̀ pé ọ̀nà ìtọ́nà nìkan oṣù lọ bẹ̀rẹ̀ wọn ló dì wọ́n ti tó sọ̀rọ̀ lé sẹ́ni wọ́n bá ní àhà síbẹ̀ ni ọlọ́run làwọn táwọn ń pè tó àwọn agbègbè ẹ̀rùn àwọn táwọn ń pè ànẹ́bí ọlọ́run gan-an ọ̀gbọ̀n tó lọ́ọ̀ sọ́pa wọn ni wọ́n ti tó sọ fún wọn pé ọ̀yà wọ́n mọ̀ sọ pé mọ̀láyíkà làwọn ń pè kàdébí ọlọ́run lò ó ní à ń pè àwọn ẹni ọlọ́run àbí àwọn mọ̀láyíkà làwọn ń pè kí làwọn aburú mi fẹ́ á pè mọ̀láyíkà bàtí èdè ọ̀gá táwọn là ń pè bàtí èdè òkú náà là ń pè ṣẹ̀kúlù náà mẹ́rin ọ̀rẹ́ náà nígbà kan ó ní ẹgbẹ́ máa pò kó máa pò mú ẹgbẹ́ máa pò bàtálá kó máa pò ọ̀rẹ́ ni ọlọ́run làwọn pè. tó ìwé pẹ̀lú ọlọ́run ìwé pẹ̀lú ọlọ́run ìbáraẹ̀ ńlá ìwé pè wọ́n tó ọlọ́run ni wọ́n ń pè ẹni tó bá jẹ́ ìbáraẹ̀ ńlá gan òun ló kí ni yóò pe ọ̀pọ̀ ni. ní tó bá òkè náà ṣòro á kó gbogbo ọlọ́run tí ó bu wa tó bu bu wa ju àtàwọn èèyàn ọlọ́run wa ni àwọn àṣọ fún àwọn mẹ̀láìkà ike àárò láì ìyá kòlùkánú yà ẹ̀bùrú o àwọn ẹni yìí ẹ̀yin náà ń sìn lé ayé ẹ̀yin ni wọ́n ń sìn ẹ̀yin mẹ̀láìkà yìí wọ́n ní bí ẹ̀tọ́ ọ̀nì fún yín. ṣé àwọn mẹ̀láìkà dé kọ́ọ́lù sùnmùhánà ó lè nígbà yọ lọ́rùn o. أنت ولينا ولا لا شراء طريقا وهو من دونهم ولا واقع لا شيء ولا مغني كثير أما ولين يريو بل كانوا يعبدون الجن الجنون وينصروا أكثرهم بهم مؤمنين أقول لك وين نبقى قلت على الجنون قلت ملائكة ó túmọ̀ sí pé àwọn tí wọ́n ń mú nǹkan mi papọ̀ mọ́ lọ́wọ́ gbogbo ní pé àwọn ń ṣe ìjẹni ọlọ́run pàtàkì jùlọ àwọn kọ́kọ́ láwọn ń ṣaṣẹ́ ó ní àwọn ta àwọn adéyà àdúgbò ní ó ní màláìka ní jẹ́ làwọn adéyà ó sì mọ̀ pé àdìjẹ̀nu náà ní jẹ́ làwọn adéyà àbíkọ́ wọn ní káàdì ní wọ́n wọ́n wá ní káàdì ní iṣẹ́ ìlélẹ́yìí àwọn ọ̀pápọ̀ pátá lọ́wọ́ pátá àkiri ọ̀hún tó wọ́n wá ní àwọn mọ̀láyíkà ni bẹ́ àwọn àwọn mọ̀láyíkà ọ̀tá gbogbo àwọn akọ́ àdúgbò ọ̀tọ́ lérò hàníyà tó ní àwọn kọ́ níbi àwọn kọ́ làwọn ń jẹrọ àwọn amúlá kọ́tọ̀kọ̀tọ̀kọ̀tàyà ìlú amúlá kọ́tọ̀kọ̀tọ̀kọ̀tàyà kí iṣu tó wọ́n ti lọ bàá. وعطي الله هو كل اللي كل اللي يملك كتب خيالي كل اللي يملك so àdékọ́lé àhàlálù bàkìmọ́dù jàlìjálù wọ́n ni jàlìjálù àìkálù wọ́n ni àdìláhùn fún fàyà fún un fún ni wọ́n gàdí jẹ́ gbogbo ẹ̀ náà ní jẹ́ jàlìjálù àti ìjọba ní kí ní jẹ́ mílíọ̀nù ní jim thirty jim three lam thirty ọjọ́ fifty six ó ní àwọn ohun ìjọba wọn. ó torí kí ni alif one lam thirty lam thirty ham five ọjọ́ mélòó ọjọ́ fifty six ó ní ó ní kí ni lọ́wọ́ wọn ó ní àwọn ohun ìjọba ń dẹ́jà ìjánu. náà wọ́n dẹ́jà ìjánu wọ́n náà wọ́n dẹ́jà ìjánu jẹ́ dáradára wọ́n náà jẹ́ bẹ́ẹ̀ wọ́n náà rí dáradára pé ní ti dé tí kan tó dáa tó rẹwà tó ẹ òun ní wọ́n fi fi ọlọ́run ọba òun ní wọ́n fi fi ọlọ́run. tó o ti pọ̀ lóríṣiríṣi kí wọ́n láwọn ìṣọ́ ọlọ́run ọba ló kọ́ kó kọ́ ni. tó ni wọ́n yọ ó kọ àlejò burúkú wọ́n mọ̀ láwọn tó fi ọlọ́run ọba ẹ̀kọ́ wọn jẹ́ àwọn tó ń pe wọ́n ní mọ̀láìkà kan ní jẹ́rẹ̀ àwọn mọ̀láìkà wọn yà á títí àwọn ẹni wọ̀nyí yìí àlejò ló ni wọ́n ń sin o àwọn láàyè ẹ̀rẹ̀ àkùsọ́rù wọn bèèrè ọkàrù ẹ̀rẹ̀ àwọn ẹ̀rẹ̀ àǹtà wọn ní ṣùgbọ́n ní ìdúnà yẹn bẹ́ẹ̀ kánú yà ìbùdó náà jẹ́ àkùsọ́rù wọn bèèrè mọ̀mìnà. tó àwọn tó bá ń ṣe àlejò

ìtọ́wọ́n sọ pé lọ́tara ní nǹkan ní àti èmi ọlọ́wọ́ ọ̀la. àwọn ọ̀nà oríṣiríṣi wá ní ẹlòmíì ń ṣe dàlẹ́ tí ó mà títí ètò òun ṣe ní títí àwọn àlejò yìí náà lòún tẹ̀lé kí náà lòún náà ni àwọn nílò làwọn fi ń ṣiṣẹ́ àwọn ní ìmọ̀ tó àwọn ẹjọ́ bá ẹjọ́ ìjọba bá ju àlẹ́ lẹ̀ fún àjẹlọ́gbà àgbákò yóò kó àgbákò láàyè ó kọ àbákùnbà àwọn oríṣiríṣi yàtọ̀ fún bí ọmọ nǹkan àyọ̀ láìpẹ́ wọn bá kò dúró kan wá àbújá tó kó tẹ̀lé ńlọrọ̀ yìí gangan rẹ̀ tí ó fi ọmọ lọ́rọ̀ yìí náà sọ ìta gbangba ló ti sọ ìta gbangba náà ló ti sọ ìgbà míì àwọn òbí ti ń dá fún àfa ọ̀rọ̀ lábàtọ̀tọ̀ ìgbà míì mo ní mọ̀jà kọ rẹ̀ tó wọ̀ ń bẹ́ẹ̀ ní jọ́ọ̀nù tó àdúgbò ìjọba ìlọlẹ̀ wádìí ẹlọ́lẹ̀ wádìí níjọba náà jẹ oyè ní òde aláwùsá ìnáwó tó kú ìnáwó olóṣòro ìnáwó olóṣòro tí wọ́n kú tó lóde kẹrẹ tó wà lẹ́yìn ìjẹ ìjọba náà jẹ oyè wọ́n á pẹ́ àpá kan wá kan wá ṣe wá sí nínú ọ̀rọ̀ nínú ìjọ àyẹ̀kọ́ náà àpá lọ́rọ̀ ìlú ẹ̀lẹ́yẹ apá ọmọ bàbá agbóṣìlẹ́dé tí ẹ̀dá pọ̀lọ̀ ṣèlẹ́sì apá jamani ọlọ́pẹ̀wà tó gba yẹ ìrìnà bẹnu tó dúkàrà ń dọ̀rọ̀ bàbá òun náà sì ní òun náà olóṣùṣù yọ̀ náà àmọ́ tí máa ń ṣe wá sí wàlúwàyè ẹ̀rù ẹni yìí àwọn tó máa ní mú kiri náà lẹ́tọ̀ wá. Tèmi yẹn mú kiri nìkẹ́ ní tí ò gba ẹran tó kọ ẹran gbogbo ẹran táwọn yẹn ń pa sí wọn ọkọ̀. Wọ́n á sọ fáwọn yẹn pé ẹ̀yin ọmọ tí ẹran jòkó jẹ́ ẹ máa wá kàrá àmọ̀ ẹ̀fí pàkì. Ẹ máa wá kàrá àmọ̀ ẹ̀fẹ́ ìlú náà fẹ́ dínkù jù lọ́rọ̀. Kí n kò kí báyìí kí ni wọ́n ti rọ́rọ́ kí ni wọ́n ti ó ìwé ìlòdá ó lè tìmọ̀ ní bàbá kan bẹ ó lè fa ara rà rè ó ní bàbá yẹn tí wọ́n ń nǹkan wò lóríṣiríṣi pé tó bá ní kí nǹkan ṣe ní ìpínlẹ̀ Èkó tìmọ̀ ṣe bá kójú mọ́ ọ̀rọ̀ lóṣù náà bá kójú dá òlóṣù náà dá tó onírọ̀lẹ́gbòyàn káyọ̀ tó ní bẹ́ẹ̀ lágbájá òfin náà yọ ó jìnnà ọ̀rọ̀ tó ń bọ̀ nígbà kan ó kó oríṣiríṣi báwọn. òru ni ó rú oṣìṣẹ́ oníkiri oní àràmù orí ẹlẹ́yẹlẹ́ ìtàlẹ̀ wọn pé àràmù ọlọ́dà pọ̀ kẹ́mẹ́rẹ́mẹ́rẹ́ tí wọ́n ṣe oníkàmọ́ àyẹ̀sí tó lọ́wọ́ wọn tó kúrò ó lè máa kú sọ́lẹ̀ onígbà tó kú ọlọ́wọ́ rẹ̀ kí wọ́n lọ sí ilẹ̀ lábáwá ló kí ó mo rò wọ́n yá ti gbogbo lẹ̀kọ̀ nígbà tí wọ́n dé wọ́n wá pé ọmọ yẹn dé wípé afẹ́ fún gbogbo nǹkan ogún tí bàbá gbé kalẹ̀ ó ń lọ́mọ yẹn bá lọ sí inú yàrá kan ó ti yàrá yẹn ó ti yàrá yẹn pa ní orí ó ti yàrá yẹn pa ní orí sí yàrá wọn àwọn ilé ìlànà ìpè ní yàrá àdúrà tó tẹ́gbẹ́ bá wọ yàrá ẹlòmí ẹ ò pélé àdìjáyé wọn ní sílé àpàdé yàrá àbá mi wàlẹ́ àdìjáyé ajú ni o amara wa lọ rí wọn. <laughs> ìdí ẹ̀rọ àti wọnú yàrá àbáyé ìdí èyí èyí tó ọmọ bá wọlé ọba fọwọ́ ti sílẹ̀ kọ́ ẹ̀ wọ́n wọlé ọ ní ọmọ táwọn wọlé áhùn ní bàbá ń ṣe yìí nìkan gbàdúrà ẹgbẹ́ kan báyìí ọba rí ìlú ó àbá ìdìbò ní bàbá tó kí ni bàbá tó ń dùn lùkè ó lè bá kọ́ńgọ́rọ́ lẹ̀ kọ́ńgọ́rọ́ lẹ̀ bẹ̀rẹ̀ bá tẹ̀yìn ṣe odò láyọ̀ ọ̀dà tẹ̀yìn ṣe ní àyè ọlọ́run bá tún wá àbá yìí sa ìlú kẹ ọlọ́run bá kọ́ ọmọdé mú ọgọ́rọ́ ọgọ́rọ́ rẹ kankan ìlú rẹ ni wọ́n kọ́ ọmọdé sọ̀rọ̀ báyìí wọ́n ní ìlú yẹn jáde ni ìlú yẹn jáde ah ìlú yẹn bá ní ìgbé wo ọkàn rẹ balẹ̀ èmi èmi ni ẹni tí bàbá rẹ máa ń lò gbogbo tó bá òun ti sábà ti máa bá wọn náà tó bá kọ gbogbo tó bá fẹ́ gbogbo tó bá fẹ́ ti lọ́wọ́ bọ̀ ṣe òun ni wọn bá bàbá rẹ tó gbẹ gbogbo àwọn òun òun ti fẹ́ bàbá rẹ lò àmọ́ nǹkan yẹn kán tó fẹ́ gbà lónìí tó fẹ́ kàn máa ti fún òun pé tó bá ti ní jẹ́rẹ́bà la ọgbọ́dọ̀ wọ jẹ́rẹ́bà wọn. tó bá báyàwó rẹ̀ láti pọ̀ ọ̀gbọ́dọ̀ wọ ẹgbẹ́ náà wọ́n ti ní ìlú àwọn mọ́tàláṣí. ìtumọ̀ rẹ̀ ní pé kéèkì rí ọ̀gbọ́dọ̀ wọ ẹgbẹ́ náà kò ní kí ọ̀run ní jọba àbí ẹni ò ní ẹni kò ní ní ọ̀ tó iná ni ọlọ́run bá fi sọ fún wa láàárọ̀ ti ṣàlàyé ọ̀rọ̀ fún wa tó kílẹ̀ gan tọ́lọ́run bá ní يعجوزون برجال من جن فزادهم رهقا وبزادت من الله يشو كاكري يقول يشو يقول باي رجال يشو باي رجال kò tún kan tó ń ṣe fún ẹ̀mọ́ tó ní ayé tẹ́ ti bàjẹ́ ọ̀rẹ́ bì tó ẹ̀dá yìí ti ọ̀hún bàjẹ́ lọ́wọ́ mọ́ wá káàkiri tòun rẹ̀ ti pé gbogbo ẹni àwọn yìí wò ló máa ló ń bẹ ẹni pé dàrẹ́kì yìí o àwọn nígbà tó tó torí ti dàrẹ́kì àwọn olórúkọ yìí àwọn alákọ̀ọ́sẹ̀ gbogbo tí nǹkan kẹ́lí ń bẹ lábẹ́ rẹ̀ ju àlùjẹ̀lú rẹ̀ lọ. ẹ dàpọ̀ ṣé ọ̀sẹ̀ dúdú tó wá kó sínú òun àti èyí ìdílé kìíní yẹn tó tó tó tó òun náà wà lọ sí ẹgbẹ́ ọ̀sán náà tó máa jó tó sì ọ̀kàn jẹ́ dàrẹ́kì ọ̀kàn rí ni lóbi ọdún ọdún kan ló ti lọ́yà kábọ́yé wọn jà wọ́n lè wọn jà ìwọ náà wọn wọn jà bí. àlìjẹun ní wọn ọjà jẹ ló tì wọn síra wọn ló dájú wọn lè wọ mí ẹni wọn dá tó dá kó dá lè fún wọn bẹ̀rẹ̀ wáyà lè sùn. tòló kan rẹ̀ dá kẹ́mọ̀ bẹ̀rẹ̀ fẹ́ wáyà kòkò tó rà kí ló gbà mí nígbà tó kò kó bẹ̀rẹ̀ wáyà. tòló ọmọ ọmọ lójú òkú àìwúrò ló wò àlìjẹ̀nu ni bí o ti bẹ̀rẹ̀ láàrin ọkọ àti ìyàwó nìkan o ti bẹ̀rẹ̀ ìjà nínú ìṣòro ìráyé mẹ́ríkà ní àwọn ọmọdé ta nínú ọ̀rọ̀ yìí gbogbo tó tó fi tẹ́lẹ̀ rẹ̀ ọ̀hún tó àti àti alamaki ẹgbẹ́ yaba ni adam aláta fún ṣe sára ẹni ọ̀dà fún adókun mú bí wà ní ojú ní ọ̀dà fún ọdún mùsàfẹ́ ẹ̀wù kí wọ́n á ju gbogbo wa kà ìtumọ̀ rẹ̀ ọ̀dà alàmà ahàdì àlẹ́kùn kí ni fún ni àwọn ẹ̀dá burú ṣe ìtọ́rùn ẹ mọ́ tẹ̀lé èṣù ẹ mọ́ sin èṣù mọ́. iná ọ̀nàkùn àìsàn wọ́n mú bí èṣù ọ̀tá ìpínlẹ̀ nìṣẹ́ fún yín wọ́n ní wà àmì ẹ̀bùdó ni èmi ni ẹ máa tẹ̀. ara ìrọ̀tún ìtọ́kùn ìtọ́kùn tó kéré àdìrẹ́ ìtọ́kọ́. ìṣòro ẹ̀jẹ̀ tó mú ayà mẹ́wàá tó wa àtàwọn ẹ̀dọ̀ wọ́n ní ẹ̀yin tẹ̀ ń àyẹ̀bí ọlọ́run lè ń fún ké wọ́n ní ẹran nípa ìwà yìí ti kọ́ ọ́ lọ́wọ́ ọ̀rẹ́ Ìsá ibn Maryam ọlọ́run ní tó bá tí òwe jà kìyàmà ọlọ́run wà ní ìwọ̀ Ìsá ọmọ Maryam à ń tẹ kúrúta ní nàáfi tí wọ́n lọ sọ fáwọn èèyàn ìtẹ̀kẹ̀lówóní wà ó ní ìlà ẹ̀yìn nígbà tí wọ́n mú wọn àti ìyá rẹ̀ kẹsàn-án من دون الله كما مولون لهم قال سبحانك أنا اللي توني مما ولو مما له ما يقول لي أن أقول ما ليس لي بحق قل لك أقول كنتير لك كنتير تتني كن واقلب لك مرامي ni kí mo wá béèrè pé kẹ́nìkan máa tẹ̀mí káwọn yẹn máa pè ní à ní òwúrẹ́ ní òwúrẹ́ قل على يد بالي قل إن قلت قلت قلت قلته فقد علمته ثم بالي ولو كما تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك so bí ànábì àyíká bí ó ṣe bọ́ra rẹ̀ ẹ́ lọ́dọ̀ ọlọ́run níjọ́ nìyẹn bí òun ló ṣe kàbùkù lọ́dọ̀ ọlọ́run lò bí pa àwọn tó ń pè ń àwọn bọ́ọ̀tà fún wọn lọ́wọ́ pé tá a rán mo ní ọmọ pè mí ní

kí ní àwọn àkọ́kọ́ òun èdè tí ní mùsùlùmí ni wọ́n ìlànà ẹni kó káńtì padà sí ẹni kó káńtì padà sí tó bá ti tó olóńgbàdé wà mẹ́ ni ìyá ni à ìdí orin náà sì wá sí mo wà ní máa nìkó tó lé mẹ́ tó lé mẹ́ o ẹ̀sìn tí wọ́n máa ṣe tí ò ní yàtọ̀ sí ẹ̀sìn kiri ló ẹ̀wọ́n káàkiri ní òkè kiri ló mẹ́sìn ẹ̀sìn tó bí nìkan ẹ̀wọ́n adé ilé tirẹ̀ wà láì kò tún ṣe wá fẹ́ tún ara jẹ́ kò sílẹ̀ ilé náà nílé tẹ̀sí kírísítẹ́nì pẹ̀lú àwùjọ àyí súnfí ló máa mú jù súnfí lẹ́ ní ilé tirẹ̀ ẹ lọ wọ́n bí àwọn mùrí títẹ́ máa ń rí lọ́nà ṣéwù bẹ́ẹ̀ náà ni olùsọ kí làwọn náà ń pera wọn olùsọ àgùntàn ní mùrí ní lọ́nà ṣéwù ṣé wọ́n bọ́ sínú ẹ̀sìn àwọn mùrí lọ́wọ́ sa ilé lẹ́lẹ́ káàkiri ṣé wọ́n wọnú mọ́tò àwọn mùrí ló tí ó lẹ́sìn lọ́nà bá sínú ẹ̀fẹ́ rí wàhálà ìfẹ́ rẹ̀ rí. kò tẹ́lẹ̀ rí. àwọn ni wọ́n jọ wọ́n bàjẹ́ owó àlùbáríkà owó ìdámẹ́wàá àwọn náà ni owó ọ̀pọ̀nà ẹ lọ rí owó ìkórè wọ́n ṣe nínú wọ́n jọra wọn tó yẹ pé kí èdè kékeré pásítọ̀ ọ̀nà sọ fún ọmọ ẹlẹ́yìn rẹ̀ ní ti pé jésù ní ti bá ìyàwó rẹ sùn bẹ́ẹ̀ ni yóò ju ilẹ̀ fún mi tí àti jésù ní ti ní mẹ́rin ti máa bọ́ sùn tí mo ní ọpẹ́ ìwọ ni ìyàwó mi náà ti ní pé kí àbí kí n sùtọ̀ yóò lè sùtọ̀ bẹ́ẹ̀ ni obìnrin mi lè sùn bí náà bó ṣe rí náà nù pàtàkì yóò rọ̀ ìjọ àyè ìjà ní à ìyàgbọ́dọ̀ sàbòsí àwọn kàmìlíà kò sí ìrọ̀rọ̀ kò sí nígbà wo tó bá yọ ìbílẹ̀ wọn ẹ̀ ẹ̀ ìmọ̀ tí o ìmọ̀ tí o ní bí ọ̀la ẹ̀yìn oní ọmọ ilẹ̀ àà lọ ìjọba wọn. tó òun pé gíní yẹn ó jọra wọn jù jọra wọn àwọn náà ní lọ jù ìfẹ́ ẹ̀sìn ó jójójójójójó ó fọwọ́ gbáyà gbáyà gbáyà àwọn náà ni ẹ̀sìn tẹ́ẹ̀ ní rí ojútùú rẹ̀ tó òṣèré pàṣẹ àwọn náà ni wọn ò ní ojútùú rẹ̀ bá káwọn tó lọ́rọ́ ojútùú àwọn ọmọ tó ń tẹ́ka wọn ojútùú rẹ̀ nítorí kò tọ́pa ni wọn ò ní ní pàṣẹ wọn ní pàṣẹ wọn ti rí jẹjẹrẹ tí àwọn sọ̀rọ̀ kíkẹ́ láwùjọ rẹ̀ yìí kẹsàn-án àjẹ ẹ lé tẹ̀ pẹ̀lú tọ́jọ́ ẹ lé tẹ̀ pẹ̀lú tọ́jọ́ àti ilé ìkọ̀ tó ra wọn gbogbo tó nílò ìtọ́ ni Islam kọ́ ilé yìí Islam kọ́ tó náà ni pé ọlọ́run máa ń tọ́jú ọkùnrin jà òkè yára ní tí ó ṣẹlẹ̀ ní òun láàrin àwọn Christian àti nàbí الله كفر من قتل الأصنام títí ọlọ́run ọba wọ́n sọ pé kéfèé ni àwọn tí wọ́n bá lọ lè ń gbèrò àwọn òòtà òòtà ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ wọ́n tàwọn adé kì lọ́rọ̀ tí wà yí o ọ̀ṣun òòtà ni Ọbàtálá òòtà ni Ògún òòtà ni Ẹ̀yọ̀ òòtà ni Yékún òǹkà ni gbogbo ẹbí máa ń lọ lè ń bá wọn ẹ ìgbóná òǹkà ni sọ̀rọ̀ gbogbo yóò alhamdulillah kò sí onínú ojúlówó ọmọ náà ni àbí ẹjọ́ ara mọ̀ wá nìkan ìjọ ara mọ̀ wá ọlọ́run ọdún kékeré ni wọ́n àwọn tó ń lọ lè ń gbòòrò òǹkà wàkàfàrà aidan wàkàfàrà aidan ọlọ́run tó ní kèsì orí náà tó ní máa ń fọwọ́dà sọ èdè náà ẹni bá tó máa ń lọ fọ́dà àwọn àbá àwọn ènìyàn ìfún ọ̀dẹ̀ ń bá wọn àwọn òlé ọ̀rọ̀ ìwà kọ̀rọ̀ ìlọrin o. wà kọ́ tẹ́lẹ̀ àwọn ọmọ fún un wà àdẹ́bí bá wọn lẹ́jà àwọn tó ṣe pé ọ̀dọ̀ àwọn àwọn òtún sáwọ́ àbáwọn eléyìí àwọn ẹni wọn náà ni wọ́n lọ lè máa ń pè ibi tààrí wọn ni wọ́n lọ ń wọ tí nǹkan bá ti wọ́n wọ́n dà lọ gẹ̀rẹ́gẹ̀rẹ́ ìṣẹ́ báwọn yẹn ń lọ nìyẹn ọ̀nà káwùlà ìṣẹ̀ ọ̀nà káwùlà wọ́n lọ kú wọn káàkiri wọ́n lọ sórí wọ́n lọ ọ̀rọ̀ kiri tààrí tààrí àwọn àbá káàkiri ni. Gbàgbé tààrí ayé ìgbà wà ní ìgbà gbàgbà láìláà alẹ́kọ̀ọ́kọ́ òbúrẹ̀ oríbi délẹ̀ tó àwọn apákan kan bá rẹ̀ tó ti lé wọn káàkiri lọ wọn ti lé káàkiri kò sí kẹ́kẹ́ tó wà lẹ́gbẹ́ wọ́n lè ní sáà náà fún àpá ọ̀ wọ́n lè ní tọrọ kan bẹ̀ ní wọ́n lè ní àbùkátà wọn lẹ̀ sòrò dé wọ́n lè ní ní tí wọ́n lára ti dé lọ́rùn gbogbo eléyìí mùsùlùmí gbọ́dọ̀ mà wípé ìdí máa ń yọ̀yọ̀ kó nínú ìsìláàmù ni. ìdí ṣètò sọ kí ni kò sí yàtọ̀ láàrin ẹni tí ń lọ sí ìlú ògún ẹtí ń bọ̀ ògún àtẹ̀tí ń lọ sí ìsàlẹ̀ àpá kò sí yàtọ̀ tó lọ sí tọrọ sọ ní ìsàlẹ̀ àpá sí yàtọ̀ láàrin wa. ṣètò sọ ni wàhíńkọ́lẹ̀ kò sáárò yòrìdúnlẹ̀ mìíràn. وأنا أشهد أن الله هو النافع جار المدبر لا أريد إلا منه والصالحون ليس لهم من الأمر شيء ولكن أقصدهم أرجو من الله شفاعته شوفوا عندكم الشيخ تموايز طبعا إذا طبعا القانون قل آه wọ́n ní ah, ah, wọ́n ní àìkòfààrò yóò yí tó lè nínú ó láwọn kékeré o àwọn olùtayé gẹ́gẹ́ làwọn lọ lè ń bá wọ́n lọ ń bá Ọbàtálá wọ́n lọ lè ń bá Ògún wọ́n làwọn ń bọ̀ Ògún wọ́n làwọn ń bọ̀ Ọbàtálá wọ́n làwọn kékeré ní ìjọba táwọn lọ ṣe mọ̀ àwọn ń dájú ẹ ẹ àwọn olùtayé gẹ́gẹ́ ni wọ́n ní àwọn ń ta àwọn ọ̀hánà àìkàdù àbí àwọn ti wá àwọn jẹ́rìí anna Allah huwa an-nafi'u àgbà fọlọ́ ní ṣe àǹfààní fún ìyá fọlọ́ ní wọn ṣorí àdọ́rù ẹ̀ ọlọ́run ní máa ní kí ni ra kẹ́yà àlùbọ̀já bíu ọlọ́run bá ní darí àlánà rí ẹ̀dá ó yí wa bẹ́ẹ̀ ẹ̀ nípa àwọn ọ̀kan kankan. ilá láàrin ìlú ilá nílùú èmi yìí kọ́ ọ́ pé èmi ò wá nǹkan kan ọ̀dọ̀ ọlọ́run lèmi ti ń wà ọ̀dọ̀ ọlọ́run ni gbogbo nǹkan ilé àwọn ọlọ́run ń ṣe ọ̀dọ̀ rẹ̀ náà làwa ń wá ọ̀dọ̀ rẹ̀ là ń gbà lọ òun náà là ń bẹ àmọ́wà sọ́ọ̀rì ṣúra ọ̀kọ́lá àwọn ẹni orí bẹ́ẹ̀ sọ yìí táwọn ọmọ síbi sàárè wọn yìí lẹ́yìn tẹ̀lé ojú lè ṣe rẹ̀ nípa àwọn ọ̀ká nǹkan kan ẹ̀ ẹ̀ tó ti kú wọ́n wàlá kí n àkùsùn ó wà ní àmọ́ òun èmi ń dèrò wọn àròjú mi náà wọ́n rí ṣàfà àìsàwọ̀ mo fẹ́ kí wọ́n gbà mí kalẹ̀ lọ́dọ̀ ọlọ́run ó ní àwọn afẹ́ kan máa kó wa yọ ni kí wọ́n gbà wá kalẹ̀ nìyí àti wọ́n ṣe akàṣọ ní akàtẹ̀ṣọ ní láti wọ́n ṣe nígbà lójú àná àti wọ́n ṣe tó ẹnu tó wà yóò dáa àlẹ́nu tí wọ́n dáa ẹni tó wà yìí dọ̀tí ó lè pẹ̀gẹ́rẹ́ ni kò lè ta nǹkan lọ́nà ọlọ́run ẹ pé kó dùn náà tó ń bẹ̀. Ipe ẹnu ẹ ẹnu ní ẹnu ẹnu ó kẹlẹ̀ pa ẹ̀fẹ́ ilé lásán ni àwọn kò lè gba tuntun lọ́dọ̀ àwọn àyè lábàáyé lábàáyé gbà. Ẹ wọ̀rọ̀ tó takò sọ̀rọ̀ ọlọ́run tó sọ pé àti táwọn ìbò ọ̀dọ́ ń bí ọlọ́run ìgbà tó ti ní ẹnu wọn lè pẹ̀jẹ̀ rẹ wọ́n ti wọ́n ti mọ́ náà ní ìjọba ọ̀rọ̀ àlù ìgbà tó ti pẹ̀jẹ̀ rẹ sọ fọlọ́run lórí mi ọ̀rọ̀ pẹ̀lú mi wọ́n ti pẹ̀lú mi wọn. tó wà lóṣè fọ bá ti kẹ́yàn gàn fún màṣù tó bá ti forí jìyàn ló kẹ́yàn ló tó forí nǹkan tó wà. tó ẹ máa wo bẹ́ẹ̀ ti máa rí kóòtù oríṣiríṣi lẹ́gbẹ̀ẹ́ fáwọn àbá àtúnyẹ̀ yìí ó ti wọ́n rí tó torí ní bí gbogbo ọ̀nà tí wọ́n dáàbò sọ àwọn èèyàn sí àpò mélòó ká bàbá tó kọ́ lọ́wọ́ ní gbogbo wa ìjọba lè mú ọlá tó kù wọ́n fi kíkẹ́ sí àwọn afáàdé wọn tó wà sí kan ẹni wọ́n sọ pé à ẹni tó wá ní àjọra wa lọ tọ́wọ́ láì ní kò sí ó ti kú ọdún ìdìbò yẹn. Ṣé ọ̀rẹ́ lọ láì ẹ̀yà ọ̀rọ̀ rẹ̀ àjùra wọn lọ lóòótọ́ àbí fọ́nà gbọ́dọ̀ ọlọ́run àjùra wọn lọ àmọ́ ìta àmọ́ ní kíkà ló jùra wọn lọ sẹ́yìn tó bá jáde tí mo jù ọ́ lọ pàdé àwọn òkúrọ̀ lọ́tọ̀ lọ́dọ̀ ọlọ́run tó akọ́jú lórí tó wá wí tí mo jù ọ́ lọ wá ní kéde òkúrẹ́ ọdún nineteen seventy two ní kéde òkúrẹ́ ọdún nineteen sixty eight akọ́jú lọ́rọ̀ tẹ́gbẹ́ lọ́rọ̀ èyí òkúrẹ́ fọ́nà tó bá ní nineteen seventy eight fọ́nà tó bá ní nineteen seventy one ni ọ́ àmọ́ lọ́dọ̀ ọlọ́run tó ayé ìmí da jù ọ́ lórí ọlọ́run ha tó jẹ́ ẹni tó dùn gan ìfowópamọ́ ti kọ́ nípa ara rẹ̀ náà ìkọ́kọ́ kó bá ara rẹ̀ lọ́dọ̀ ọlọ́run tó ẹni wọ́n sọ pé àjùrà àwọn ọlọ́run òní ẹgbẹ́ ìfọ́ra yìí ọwọ́ ni tọ̀ bàtà wọn jùrà àwọn ọlọ́run yìí ṣé àwa lè rí nǹkan gbà.

nọ́mbà wọ́n ti mọ̀ pé àwọn ìṣá nọ́mbà yìí. ó ní àwọn ọ̀gá ẹgbẹ́ tó wá sí wọn sí nọ́mbà rẹ bẹ́ẹ̀ ní gbọ́ ẹ̀ báyìí. wọ́n fi ẹni pé ẹni kọ́ọ̀lù. ètò ní ọ̀pẹ tó bá mọ nọ́mbà yẹn ó ní láti kọ̀ọ̀kan díẹ̀. ó ní kẹ́lẹ́ tó pé àwọn ẹ̀yẹ rẹ ní òkè. tó tó kọ́ọ̀lù yẹn bá wọlé láì wọ́n gbèsè ẹ̀hẹ́ ẹ̀lọ́ ẹlẹ́kejì owó ti ẹlẹ́kẹta wọ́n fi hàn àwọn olùdókòwò àwọn obìnrin fún ẹni kọ́ọ̀nù ó lọ ní ẹtú ìjẹ̀kọ́ lọ. tó ó ní kí wọ́n bẹ ṣe pé dàrẹ́ gẹ́gẹ́ ni wọ́n ní báyìí gẹ́gẹ́ ló gbé kẹ̀ kí kò tún lẹ̀ fún ọ̀gbìn tẹ́tọ́ lé ní mẹ́ta olówó. wọ́n á ní tẹ́tọ́ ti lé kẹ́kẹ́ nìkan rẹ̀ báwọn wọ́n ní bẹ́ẹ̀ lọ́wọ́ máa ṣe rí ó ní wọ́n mọ orúkọ ọlọ́run mọ ọlọ́run débi pé tọ́lẹ̀ lè pè é fún ọ direct ni ṣe pé ọlọ́run fẹ́ gán ọ̀dọ̀ ọlọ́run báyìí èmi ń lẹ owó tí wọ́n pè é pé é pé lọ́dọ̀ ọmọ ìjọ àlọ́ wàlúwà ẹ̀yẹ́ tó kọ́ àkàdé wọn ni wọ́n tó wọ́n ti kò yẹ wọ́n kọ́ ọ̀rọ̀ yẹ yẹ pé á á àlọ́ ọlọ́run bẹ́ẹ̀ mo ní ó jẹ́ láyé ìdàpọ̀ pàápàá pàápàá níyì mo ní kílẹ̀ sọ yìí tó ti tó bẹ̀rẹ̀ sí ní sí adágún òun ní kò àyè gbogbo ní kẹ́tì máa gbọ́ sójà òun ní kí kọ́ nígbà tí wọ́n á tó rí ibi òun ní tẹ̀lé ẹ̀rí ẹ̀rí láti nínú mọ́tò tó mo jọ pé pé ẹ̀yìn yìí ti rọ̀ sí bá ń rọ̀ bá tú kíní ìkàmọ́ ní ẹ̀pa ẹ̀rọ pa kíní ìyá mo ní lápẹ̀lú ká sàlàyé ọ̀rọ̀ yìí fúnra wa ẹwẹ́ yìí ṣe ń fi ọ̀la wé ọ̀rọ̀ òun sọ̀rọ̀ yẹn láì fún ẹ akọ́lọ́rẹ́ ah, ti ah, ẹni ọlọ́run jẹba à ní ṣe wáyé mo ní sàkójú ètò wa mú àwọn àdáa. kó máa fi bùkọ́lá wí ọlọ́run wípé tá a bùkọ́lá àǹkan yóò gbé àǹkan náà títí bùkọ́lá ọ̀lẹ́nu òun náà bùkátà ẹni ẹ̀rọ ọlọ́run ló dá bùkọ́lá lọ́dẹ́ ẹni ẹ̀rọ náà àfàtẹ́ báyìí ọlọ́run ló dá náà mo ló ti jẹ́ pé kódà ṣé ẹni bẹ́ẹ̀ ti lọ pé òun kọ̀rọ̀ ẹ̀rẹ̀ fún hmm, mi mo fẹ́ ah ọ̀tọ̀ ni ah afa mi àgbákùn sì ló ń bẹ lọ́wọ́ rẹ̀ afa mi ah ẹni mo sí afa mi sì lè jì mo ẹ wà lóde kọ́ ọ̀rọ̀ la nǹkan akẹ́yìnlẹ́ sẹ́yìn tó kọ́ tó lè fẹ́ ara yín lọ́dọ̀ náà tó ń ṣe so òun náà ti pé ẹ wúlò àwọn àpèjúwe yẹn tí mo lọ bọ̀ wá lè wa wípé kò sí máa fi wúlò àwọn so àwọn ọmọ ní à àwọn ti wá. a pé àwọn ẹni yìí lásán tó nítorí wà wọn náà pé àwọn afá yìí wọ́n ti kú wọn ò lè fún wa kankan báwọn ipa wọn káwọn kan àmọ́ àwọn ẹni yìí ni wọ́n ń ṣe àtẹ̀tún sọ́dọ̀ wọn wọn bá ṣé o ṣe ní fanjẹ́wà ní tí ó láti yẹn. ìdílé ọ̀rọ̀ yìí ó ní hádà kọ́ hádà ánà hádà kọ́ lè kò fààyè wọ́n ṣe gbólóhùn jẹ́ ìkọjáde lẹ́nu rẹ̀ dèédé ọ̀rọ̀ táwọn ti gbèrè sọ lẹ́nu. sàwá àyè sàwá ìm ó ṣe dèbí ara wọn yẹ́yẹ́ wọ́n ti tọ́kọ̀ ah, ọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ sẹ́sọ yìí ọ̀rọ̀ tó wà lé ní. dèédé táwọn kìdí sọ̀rọ̀ yìí náà sọ ọ̀rọ̀ wọn wọ́n ní fàkàrà àlẹ́yìn kọ́wọ́lẹ̀ ọ̀hún dáadáa ṣéèkì ní ọ̀ àkáyà kọ̀ọ̀án kò sẹ́yìn yẹn kí wọ́n lẹ́rí ní ẹ̀fẹ́kọ̀ọ́ mi lónìí ọ̀lẹ́yà bí a ń ṣe ráwọn èèyàn tí wọ́n gbá àwọn ẹlòmíì wọ́n tó yàtọ̀ fọ́nà tí wọ́n sọ wọ́n di alákọ̀yà sí wọn ẹni tí wọ́n máa pè ẹni tí wọ́n máa lọ yẹ sábà ẹni tí wọ́n máa fara sí i ìfúnwọ́n yìí ni pé wọ́n ní máa ń na ẹ̀bùdó wọn wọ́n ní àwọn ló ń sìn wọn à sìn wọn lọ́wọ́ àwọn kèfèrè náà sọ bẹ́ẹ̀ o àwọn tí wọ́n ní àwọn òòṣà wọ́n wà ní àwọn òsìn òòṣà yìí tí ó sàyí kọ́ làwọn ń sìn àwọn náà fi òòṣà lásán lé yìí àmọ́ ilẹ̀ bí ọ̀rọ̀ ìbú náà ilẹ̀ wọn ìgbòlùfà wọ́n fún wa mọ́ náà ní sáré sí wọn nù àwọn wọn ṣe àtẹ̀gùn ní ìjọba ní bàbá àtúbí náà wí gbogbo òun fi àwọn ẹni ọlọ́run ṣàtẹ̀gùn ní táwọn náà wí náà nìyẹn. pé àwọn ń fi àwọn òòtà àwọn sí àtẹ̀wò yìí àwọn ọ̀pá àwọn kọlọ náà ọ̀kọ́ olùwò ta àyà ọlọ́sìn wọ̀nyà kò lóòrà á òlà ìṣúfà á òlà ẹ̀yìn ìdààmú wa. ìfọ̀rọ̀ ọdún náà ni pé àwọn ẹni wọ̀nyí àwọn ń sẹ̀rọ̀ àwọn ń fi pẹ̀lú àwọn ọlọ́run nípa àwọn là ń fi wọ́n ṣe ohun ìṣùpẹ̀ ni wọ́n bá wọn gbà nǹkan lọ́dọ̀ ọlọ́run ni. ṣé kìkún ni wàhálà ń hàn oríṣiríṣi àwọn ìrújú mẹ́tẹ̀ẹ̀ta yìí ní akọ̀bárò máa ń dà wọ́n nítorí tóbi jù ní ti lọ́rọ̀ àwọn àwọn onírúurú yìí fáyidá àrọ́ tí wọ́n bá ti wá mà wọ́n tó jẹ́ onítúnà tó fẹ́ tẹ̀sán Islam tó fẹ́ tẹ̀sán náà lẹ́yìn sọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀lẹ̀ tí wọ́n ti mà ánìyànwá àwọn bọ́ṣà ha wọ́n lọ́wọ́ ló ṣàlàyé ọ̀rọ̀ yìí kí kìtàbí yìí sálàyé ẹ̀ ń bẹ ní Al-Qur'an àwọn ọba ti ń kà ní Al-Qur'an ní ṣé kìí yọ gbogbo àwọn ọ̀rọ̀ yẹn wọ́n pẹ̀lú ń tà á tí wọ́n ti gbọ́ yé fásimán jẹjẹ dẹ́nu ní àgbọ̀yé tó ti dá ọgbọ́yé ti dá fàmà bá ẹ̀dá àìsàn òmìnira àwọn ọ̀rọ̀ ní sọ́kà tó máa ṣẹlẹ̀ òun tó ó kú yìí wọ́n ti ọ̀rọ̀ ṣúgbà tó lé jù lọ ṣúgbà wọn náà lé lé yìí tó fún ọ tó já tó já pẹ̀lú àyà Qur'an kò sí ìyẹn tó wọ́n tó fi lè mú wá mọ́. tó ẹ̀wọ̀n tí ṣùgbọ́n náà sọ̀rọ̀ náà fún wọn ṣe lára ilé yìí á padà tó ara wá yìí. tó bí onísùnà ṣe máa rẹ inú nínú wá ọ̀nà láti fi ṣe àlàyé fún àwọn ènìyàn ṣe àlàyé yẹn ó yé yékéyéké oríṣiríṣi kó ẹ̀rí wá lóríṣiríṣiríṣiríṣiríṣi lórí pé kí ni kí ìlànà òdodo yẹ kí ìgbé ìjọsìn ìgbé àdúrà fún ọlọ́run ọba nìkan oṣù kó bá lè jòkó sínú ọkàn òsì pé á ọlọ́run nìkan lè yẹn máa ń pè á tí nǹkan bá báyà ọlọ́run nìkan lè yẹn máa lè ṣábà ọlọ́run yẹn máa ń fẹ́ ìtì ọlọ́run yẹn máa ń tún ọkàn yẹn máa so àwọn ẹ̀rí òun wọn mú wọn bó jẹ́ káwọn àtàwọn arínú dípò láti fẹ́ máa tú àwọn èèyàn kúrò ní okun àná bóòlù àti fẹ́ máa tú àwọn sẹ́kẹ́sẹ́kẹ́ àgbákò sẹ́kẹ́sẹ́kẹ́ àjẹwò tó ti lọ́rùn ẹlẹ́tẹ̀ tó wò sí máa ọlọ́run ẹ̀kẹ́ bá àwọn ẹ̀kẹ́ wọra ẹlẹ́tẹ̀ bá ọlọ́run ẹlẹ́tẹ̀ fúnra rẹ̀ ní ẹlòmí láti lù wọ̀lẹ́ ibi lòlú ti lọ́rùn tó tí o fi kọ́lọ̀ lọ́rùn àbẹ̀ lórí ẹlẹ́tẹ̀ tó wà lọ́rùn ẹlẹ́tẹ̀ papọ̀ sẹ́fà lẹ́fẹ̀ ń yàn tó wọ́n ló gbé lẹ́kẹ̀kẹ̀ yẹn kó o yẹ òní máa gbé yìí káàkiri so òun náà ni pé kí àwọn àti à ń gbìyànjú láti ṣe ọlọ́wọ́ wa káàkiri òbí àti sínú àlejò ọgbọ́n àlùfẹ́lẹ̀ kábọ̀ kò ojú tú kábọ̀ lè kọ́rí ẹ̀ wá láti máa ṣàlàyé òjò fáwọn èèyàn àlàyé ẹ̀sìn ọlọ́run fáwọn èèyàn aláìṣẹ́ káwọn gbàgbọ́ sípa gbàgbọ́ sípa gbàgbọ́ torí pé kí ni ìlànà tí tó ń dá àlẹ́ fún nìyẹn kìí ká bú yàn kìí ká sí pèlè yàn kìí ká sí ẹ̀sìn yẹ̀yẹ́ ojú tó àlàyé yẹn ká ṣe òkèlè ọ̀yànjú kí o ṣe pé ìyẹn tó mọ̀ tó mọ̀ dáa ní ṣíṣẹ́ mọ̀dá rẹ̀ ní pé ìmọ̀ pa òdodo mọ́ ṣé ìbọn pa òdodo mọ́ fáwọn èèyàn kó o sì ní ṣe àṣejù fún ìgbà ẹ̀rígbélé yìí ń bu wa ni yìí fi wá tẹ̀sí ni ìrọ̀rùn ìkọ́lọ́kọ́ ṣe àánú rẹ̀ fún wa oṣù wa ní ẹni tí ó jẹ sábà ti olórí fáwọn ẹ̀rọ ayé àti ní ọjọ́ gbèǹde àkèyàmà wọ́n oṣù wa ní sábà ti olórí fáwọn ẹ̀rọ láyé àti ní ọjọ́ gbèǹde àkèyàmà tó lọ ṣáà ìfọ̀nà ọmọ mùsùlùmí أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Assalamu alaikum fi lọ sáfì. Ṣé àwọn kan láwọn ní announcement kan wọ̀? Ṣé àwọn èèyàn yóò sì tó? irú àsìkò yẹn irú àgbègbè yẹn sẹ́yìn lè bá wa kí ló ń bẹ́. irú bẹ́ẹ̀ yẹn wá lábẹ́lá ibi tó wá tó kí ọ sí àsìkò rẹ̀ sí ìgbó tó dára lójú títí àsìkò rẹ̀ yóò sí ìgbó lè lápẹ̀jú owó pé ṣé àsìkò òun àásùn kọ́ wọlé ní agbóhẹ́rẹ́ kọjá tó dúró wà àmọ́ kọ́ ẹni tó bẹ̀rẹ̀ láti tẹ̀lé wà pé aago mẹ́ta àwọ̀ tó lọ àwọn kálàdá yìí tó kí wọ́n máa ju wà ẹni ọ̀rọ̀ nínú lórí kékeré tí ọ̀dọ̀ ilé tí ò sáájú àsìkò nínú mẹ́jọ mú ìrún òun náà ní pé kò kó lè wọ́n ti hà kí àsìkò ìrìn wọn wọlé tó ẹni tí ò tó kì ọ̀dọ̀ ilé tí ò bá tó wọlé ẹni ọ̀rọ̀ nínú ọlọ́mù àhẹ́dọ́. ó lóun àti àwọn àlejò tó lọ

àmọ́ yóò jẹ ẹ̀ṣẹ́ olè tó jà tó ń lọ rẹ̀ lọ́tọ̀. àwọn tó wá ti ṣe tó wá kọ́kọ́rá ti ṣẹ̀ṣẹ̀ pé olè ló fẹ́ jà gbogbo wa kọ́kọ́rá sí ní pé kì í ṣe pé ìrànwọ́ ni ẹ̀mí rẹ̀ wá lọ́wọ́ kí òṣèlú pé ìyọ́nà àkàndálú lè lè jà àníyàn rẹ̀ wá sí ọ̀hún olè lórí ọ̀gá òun ìgbéyìí ìgbàgbé rẹ̀ àwọn bàbá rẹ̀ tó kó olè jáde náà ẹ̀kọ́ bá wọn ilé ẹ̀kọ́ dáa mọ́ ilé ẹ̀yẹ pẹ̀lú ẹ̀rọ tí wọ́n lọ wà lọ. Ilé iná Sàlámù Alẹ́kùn Àtúmọ̀lá Káàtó. Ó ti owó ìlú Nàìjíríà ìdálẹ́ sọ pé bá ní bá ná. Na fẹ́lẹ́dì ti owó ìwé ẹgbẹ́ ìjọ owó Nàìjíríà. Sọ àyà ìṣọ́kúrò ẹni pé ẹni tó náwó ìpàdé pé á ó ti gbé lọ́kùn náà ó ti gbé rọ́ọ̀kù ó ti gbé náà pa ó ti náà pa lérè yìí. ṣé rí iṣẹ́ wọn ti ń ṣe òṣùwọ̀n ìná pa. fẹ́ẹ́rì ẹlòmíì ó lè ná ó lè ná hundred ó lè ná one thousand naira tó jẹ́ náà pa. ẹlòmíì sì lè ná one thousand naira tó lè jẹ́ náà pa ìlà pàrọ̀ tó ẹlòmí ti lè ná hundred million kí kò ní lè rà pa tó kí ló fà ó ní í ṣe pẹ̀lú tí ẹnì yẹn bá ní ó sì ní í ṣe pẹ̀lú ibi tí máa ń nà sí tó náà pé ní ìfọwọ́ òun náà ní kéèyàn náwó sí ojú òwúlò ọ̀nà ojú ojú òwúlò nígbà wọn ní kí lè léyìn rẹ̀ àá so bí lápẹjù ẹni sìn ẹni tí wọ́n lọ sí ọ̀dọ̀ bàbá ìjọba ẹni ọ̀dọ̀ bàbá ìjọba bàbá ìjọba ẹ̀hẹ́ àbí nàìjíríà ẹ̀nà nàìjíríà náírà bẹ́ẹ̀ ló wá ní owó wà lóde náà àbí lótó ẹ̀ ọ̀rọ̀ ti ta lótó owó rẹ̀ yẹ iná pàlọ́nà iná pàlọ́nà. sọ àbí ẹni tí ó ní owó tí wọ́n lè ní ṣe nǹkan tí ò wúlò fún un ní lápòjú ẹni ṣe ó ti kọ́kọ́ ra oúnjẹ kan kalẹ̀ ó ti ra oúnjẹ kan bí a ti ló ti ra oúnjẹ five hundred naira kan kalẹ̀ ó bèrè ó kalẹ̀ ó tó rí mi ó tó rà ó tún gbé kalẹ̀ ó tún lè ní ó tún rà ó tún gbé kalẹ̀ tó ọwọ́ amú kan bẹ́ẹ̀ lọ́jọ́ ìkìlìkìlì lọ́jọ́ ìkìlìkìlì lọ́jọ́ ìkìlìkìlì tó ọwọ́ apáàtì rẹ̀ tó wá sílẹ̀ bẹ́ẹ̀ tó ní fún yẹn ẹ̀rọ wá jẹun rẹ̀ tó jẹ ẹ̀rọ wá jẹun rẹ̀ tàbí ara ní ẹ̀rọ tó jẹ yẹn dáná tó ṣùgbọ́n àfààní. kọ́lá ẹ̀rì kan nǹkan bí wọ́n ta wọn fa ìpínlẹ̀ ní kékeré bẹ́ẹ̀ ló ṣe lòun ti jẹ náà òfin kí ọmọ náwó tí ò wúlò fún yà ní tí ò ní àǹfààní kankan ọ̀rẹ́ ń pè ní ìlà àpá. bẹ́ẹ̀ nígbà tí mo ní lọ́dọ̀ lè ní olè ra nǹkan one hundred million tó ṣe pé kò sí ní jẹ́ náà pa bí abẹ́lá kojú ní ṣe ó lè ó jẹ́ bílíọ̀nù tó ń lọ àwọn dáńgò tí àlè kankan ní owó rẹ̀ kókò àwọn òfin ìgbéra yìí kókò àwọn mọ́tò one hundred million ṣé obìnrin yẹn lọ náà pa torí ọ̀rẹ́ mi lọ́wọ́ kọ̀ káàkùn kẹ́kẹ́ ń tiẹ̀ kọ́rọ̀ lè lápò tó lè bò yẹn lọ́wọ́ mi bò tó kọ̀ ló náà fà tó kẹ́ àbíkọ́ sọ pé ẹ̀ lápájá ọ̀rẹ́ fẹ́ bóyá oníkẹ́ ọ̀sádà rẹ̀ ọ̀sádà kí rẹ̀ ọ̀rẹ́ mi lọ ọ̀rọ̀ yéè náà fà kọ̀ ló náà fà ọ̀rọ̀dàpà bó ṣe pé kó ṣe tó náà ni wọ́n ni wọ́n yá àbúrò fi àyìn ìṣèlú ìṣèlú ọ̀rọ̀ تدخل في عين العظيم العظائم من كان على طول الوجه انت بعد جاي يا هم بقى كلمين اه ما يو انت عاوزين لا انت lọ fúnra ẹlẹ́dẹ́ padà àmọ́ tó wá tó yá pé eh, eh, one thousand tí wọ́n sọ ń gbà kan Ìjọba ìdíje ra bàtà ní ìfún. Ìná àpà ìfẹ́ ìgbà tó dá àmọ́ ni pé kí ọmọ náà owó ti di sí ìní òbí. Bọ́lá ẹni sọ fún yín, tó bá rí ápù. Kò wá oṣù lọ́lẹ̀. Wà á jẹ ìgbàgbọ́ one yìí. Oṣù rà oṣù jẹ kéjì lápá ọ̀jẹ́ fúnra rẹ̀ àyè tọ́lá àkùnrin ní wọ́n fi tìlé àyè dáadáa rẹ̀ àwọn ọ̀jẹ́ yóò jẹ́ àwọn oníwàlú tàbí yóò fẹ́ jẹ́ kéde náà fà tó bá ti gbé ohun rẹ̀ kéde náà fà tó ọlọ́ Nígbà náà, sàlámù àti sàkúlọ̀ ọ̀gá ọ̀gbìn. Kí ni bá wù ní àárín ìdílé? Ògbónà ìdílé àárín ìdílé sì jẹ́ àfihàn ìjọ ìpìlẹ̀ yá. wọ́n lé sí èṣù kan bá wù níbi ìsàárè bóyá níbi ìsàárè ọ̀hà wo ibi ọkọ̀ nínú ọ̀gbọ́n ìfẹ́ ìlú jẹ́ àbẹ́rẹ́ ìlú jẹ́ ìyá lè jẹ́ àbí kan ló wu nǹkan ló wu kì igi kan jáde níbi tí wọ́n ti òkú kì tó ìyá lè jẹ́ òkú tí ó ń mẹ́ ọgbọ̀n àlè lọ́sọ̀ kan tó tí kò sí àlọ́sẹ̀ ìdílé náà níjọ́ wò náà tani ẹjú tọ níjọ́ sunday náà bákan náà ní ọ̀pọ̀lá wọ́n tún ní aláàbò pé lẹ́kọ̀ọ́ wà níbẹ̀ tó wọ́n ká ah, ẹ̀bá máa ṣe àkíyèsí lọ́wọ́ nǹkan báwọn àdúgbò ẹ̀ tó súnmọ́ra wọn kẹ́ òfin lára náà níjọ́ sunday náà ní àsìkò kan náà tó wà ló sọ pé àbá ah, àti àwọn ni wọ́n ṣe lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ وسبحانك اللهم أشهد أن لا إله إلا أنت أستغفرك